Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. My name is Ayo Olaiya, aka Kasakasa, aka K Baba. K Baba dé ọkọ̀ gbogbo aṣẹ́wó líríkú wèrè tó fi lyrics jápátá. Yé! Musa Alaro Omori lókè tí yaba ọpá ó sì ẹ béèrè wọn kéré mo máa rẹ wọn bí ṣeré ẹ má bínú pé mo ní Musa Alaro mi ìsálíbì kankan omi ò dé àárọ̀ rí o mo kàn try láti wà versatile as an actor bíi Ibrahim Chata Ibrahim Chata is a friend is a brother is a father. My name is Adekunle Emiza, I'm manager of Local Empire. Today we are unveiling our new brand ambassador, Mr. Ayolaya. Thank you. Thank you. Oh, my name is Ayo Olaya. I'm an actor and movie maker. I'm glad and super excited to be the brand ambassador of Local Empire. I look forward to a mutually rewarding relationship. I will use my platform to project and to promote the company, Lucan Empire. You need to come to Lucan Empire and see what we do here. <laughs> because after we do this, you can come for your massage. Are we here? You can also come for facial treatment. Could you equally find and you can come for body waxing ẹ eh, mọ bóyá máa um, unisex salon and you can come for teeth whitening àwọn nǹkan tí à ń ṣe ní Lucan Empire nìyẹn. Uh, yes. Um, can you please put your hands together for Ambassador Ayo Olaiya, the latest ambassador in town? Mo ti ṣàkọjì mi, gọ́mọ̀ pálákọ̀ ni mi. Oh, thank you guys. Yeah is you need to do your facial treatment so that tí wọ́n bá wo ní ojú yín máa fine dáadáa you need to ara yín ò mọ jọ̀lọ̀ yìí ò mọ ọ̀dán and you need to do teeth whitening ẹ̀rọ eyín mi kò funfun dáadáa ẹ má wọrí mo ti nílùú kan empire á sì ẹ̀kọ́ máa rí pé eyín mi funfun bá láàmú máa rí. ayọ̀ means joy I will bring joy to Lucan Empire. I promise you that, mother. <laughs> Thank you, sir. Uh, thank you. Wow! under how many minutes? What is it? So it's the spirit of Jesus Lover. Yes, sir. have this stuff here for, for school. Oh, okay, Perfect for the school. o tún padà jí ọba ẹyà àṣírí rápà rápà ké bàbá dé ọkọ gbogbo aṣẹ́wó onírúurú èrè tó fi lérí ìjàpátá mo ṣàfẹ́ kí tíráàkì yẹn blò ó yé yín. Luka Empire. Oh yeah, we are doing this for Luka Empire. My name is Ayo. Ayo means joy. I will bring joy to Luka Empire. Thank you. Hello, and, and, and our back to school Wow. Back to school. step um, sí inú Became Empire ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé ayọ̀ ti step into the company Became Empire um, come. so people need ni Became Empire tell tell tell my fans let them know where the Became Empire is located. Became Empire is at Chevron um, Chevron Alternative Route, okay. Lekki Lagos State Nigeria yes. you can access us through um, the Lekki way down. Okay. After the Neganza, okay. then they take the alternative route. Okay, I want to order. Okay. Yes. for, for, for, for, my friends, for Ayola has friends, and others that want and, to order. Um, and we, we also have our, we attend to our working customers. We are available 24-7. And you can also make your order. Where do um, via our Facebook account, Look and Glam, our Facebook page, and Empire Spa and Lounge, and our Instagram page, Andrew, and Empire. and our TikTok too mm. for the TikTok people, mm. Lucan Empire 01. All our handles, only Lucan Empire, Empire. Lucan Empire. On no Instagram at Lucan Empire. Just Lucan Empire. Àṣírí, àṣírí. Ṣé wọ́n náà mọ orin kan? Lápá ló dúró síwájú ẹ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ fi ṣẹ́. Ẹ fi ṣẹ́ o. Ẹ Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ̀gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ bọ̀ nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀ ṣe bá wa náà kọ́ ọlọ́run ọba ni kàmú láti kílarígbọ́ unlimited. kílarígbọ́ unlimited ládùn ètò tí kò láfiwé. aláràkúàrà. orí ètò aláràkúàrà ní àwàyè lórí kílarígbọ́ tv. mo lo um, ata tomatoes àlùbọ́sà. Um, ẹyin mo lo carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ̀ kí la rí gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. kí la rí gbọ́ live tv gbọ́ ń pa ẹ̀. fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára kí la rí gbọ́ live tv ẹ̀rọ amóhùnmáwòrán tíá.